إن كل مشكة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما قلت الله وما في كل العقاب نرى إدارة بدعة وتشكي من دكتور أي من دكتور أي من دكتور أي ní ọwọ́ àwọn ẹ̀dá rẹ̀ àtọ̀rọ̀ ìfẹ́ ọlọ́run àti ìfẹ́ fún ọlọ́run wa mọ̀ṣúlọ̀ pẹ̀lú wáàbù àìríyí wa àìríyí wa sọ́nà gbogbo àwọn ọ̀ṣáàdá rẹ̀ àwọn tààrẹ̀lú àwọn tààrẹ̀lú tààrẹ̀lú àbẹ̀wò àkókò ìfẹ́ sí àtọ̀rọ̀ lórí lórí pàdé wọn. ìwọ̀n àti àwọn ìgbọ́ra tí a máa كيكا gbà رياض الصالحين kíka síra أبي زكريا يحيى النووي شرف الدين النووي أبي زكريا عليه رحمة الله قال تعالى باب تعليم قول المسلم يا كافر عن ابن عمر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا قال الرجل أخيه يا كافر فقد باء به أحدنا فإن كان كما قال وإلا رجعت عليه متفق عليه وعن عبد البر رضي الله عنه أنه كان رسول الله صلى الله عليه وسلم يقول من دعا رجلا بالكفر أو قال عدو الله وليس كذلك إلا حار عليه متفق عليه حار أي شجع باب النار عن الفحش وبكاء وبكاء اللسان عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس المؤمن بالطعام ولا اللعان ولا الفارس ولا البغي رواه النبي قال حديث حسن وعن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما كان الفلح في شيء الا شأنه وما كان الحياء في شيء الا زانه رواه النبي قال حديث حسن باب كراهة التقعير في الكلام لتشبه وتطلب وتطلب الفضاحة واستعمال الوحشي المبتع ودقائق الإعراض في مخالفة الحرام عليك ما تقول ان رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال هلك المتمتعون قال هؤلاء المتمتعون المبالغون في الامور وعن عبد الله بن عمرو بن العاص رضي الله عنه ان رضي الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم قال ان الله يسلم البعير من الرجال الذي تقل من لسانه كما تقلل البقره ورواه داود Thank آه، you. الإمام الذهبي رياض الصالحين قل باب ومحرمات àwọn tó ń jẹ́ ìwọ̀ àwọn tó ń jẹ́ ìta ìwọ̀ ètò ọ̀rọ̀ ni pé ojú kò dá tí wọ́n sì lè kó máa ṣe èyí àtà ní ìjẹ́jọ́ wọn náà ni kí ọ wú àárẹ̀ bákan náà kí ni wọ́n máa bú adìyẹ nígbà tí wọ́n pọ̀ lókòjà tó bá kan náà kí ni òkú náà tí o ní wọ́n ti lábẹ́ àdúgbò tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ó lè rọrọ̀ àbí ìràwọ̀ báyìí òun jẹ́ kí òjò rọ̀ mo ṣàlàyé ìṣẹ̀lẹ̀ pé irú yẹn kò ilé ìsìn ní ọ̀dọ̀ wa ní àyè. ní èyí ìsú adékalùjọ ẹ̀rọ ìjọba ni ọ̀rọ̀ tí ó lágbára ni tó ṣe pé àwọn èèyàn ń kà tó. ọdún wa ń bẹ àwọn kà tó kọ́ra àwọn kà tó ẹ̀sìn tó ṣe pé àbúrò lára rẹ̀ kódà àwọn tó máa fi ẹ̀kọ́ kan èèyàn tó jẹ́ ẹ̀tọ́ jẹ́ alábòóyé ẹ̀sìn tí ó kò máa ṣe òun náà ni kí èèyàn wá pèlè ní kékeré àyẹ̀wò náà wà ní wọ́n ti bá wọn tàlẹ́ kọ́ńdùnmú ni mùsùlùmí yá káfíọ̀ títí èèwọ̀ ni kí mùsùlùmí kó máa sọ fún mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ ìpínyà káàkiri ìwọ kìkìrí ìwọ kìkìrí látara tí o gbọdọ̀ sílẹ̀. النبي صلى الله عليه وسلم قطع وراءه بطل على الصحابة الذي على الصحابة أو الرشي jẹ́wọ́ ìjọ fún jẹ́wọ́ aṣọ ìwà nílé ètò àwọn náà wà sí ọwọ́ kékeré láti lọ sí mú ìyẹn ní kékeré. Nínú pé ojú lára ń bẹ níbẹ̀ kí wọ́n lọ pe òṣèlú ní kékeré. Sábà wọ́n sọ pé ìyẹn ní kékeré ẹ kọ́kọ́ yọ àwọn tó máa ń yí àwọn ìyàwó àwọn ìyàwó bákan náà àwọn ẹlẹ́bọ tí wọ́n fẹ́ àwùjọ. Ìyàwó kékeré ni kékeré ni gbogbo ìyàwó yí òun kí àwọn jíì. Bákan náà àwọn ẹ̀fọ́ àwọn kéńtẹ́ kékeré ni wọ́n kó láti gbọ́dọ̀ ìwọ̀n lẹ́nu láti lè sọ kó láti gbọ́dọ̀ ṣe ìrètí. tọ́lá ti pé ẹgbẹ́ ti pè é tó wọn lọ ní pé òun lẹ́kọ̀ọ́ sí àìjẹ́ lọ́wọ́ pẹ̀lú àìjẹ́ lọ́wọ́ tó ẹni tọ́lọ́ wọn bá ní lókè ẹni wọn pè ní kékeré. àyẹ̀wò náà ni àyẹ̀wò ráṣùmọ̀ tó wọ̀ wọ́n ní àdéjà àkọ́kọ́ ìgbà ìwà òun ni ọba àdéjì wa ọ̀dọ̀ ẹ̀kọ́ ọ̀rẹ́ ìwòkà. قال رسول الله صلى الله عليه وسلم إذا قال الرجل لأخيه يا كافر فقد باء بها أحدهما وإن كان كما قال وإلا رجعت عليه متفق عليه أنس عمر رضي الله عنه حديث عن عمر قال قال ابن عمر àti ọmọ rẹ̀ tó ń jẹ́ àbùwọ̀. wọ́n ní kọ́ àwọn tó ló gbọ́ ìsọ̀rọ̀ náà rẹ̀ sọ́nà ní àlẹ́ ìsọ̀rọ̀ náà rẹ̀ sọ́nà ìjọba yìí pé ìdá kọ́ra rọ́ọ̀dù rẹ̀ àti tí èèyàn bá sọ fún ọmọ ìyá rẹ̀ tó ń jẹ́ mùsùlùmí ẹni tó bá tó lè àtẹ́jú sọ lórí ọkùnrin ń jẹ́ náà. àmì ẹni tí ó bá ní èyí túbọ̀ rẹ̀ pé kí ọkùnrin bá sọ fún ọkùnrin kí ó gbọ́dọ̀ yìí kìí ọkùnrin nìkan ló kó sínú kó kó ìrẹ̀lẹ̀ náà sínú. bí ọmọ wa tu ẹ wá ní ìlà káwádà bọ́ọ̀lù rẹ̀ àti kí ó yẹ kí wọ́n mú fún ọmọ ìyá rẹ̀ títí ra káàkiri ní ìwọ kìnìún títí kìnìún ni ọ. àlejò ìfọ̀kọ́lá àdìyá àdúrà ẹnìkan náà lóyún kékeré yẹn yóò padà sọ̀rọ̀ ẹnìkan kan ti ṣe kékeré yẹn kékeré yẹn ti tẹ̀sẹ̀ nìkan tó náà wà lẹ́yìn. Àlejò wa irú káyà ẹ̀ka náà kà tọ̀ tó bá ti pé ẹni tí èèyàn pè ní kékeré o ṣe kékeré yẹn lọ́wọ́. Irú ẹni yẹn tó bá ti dúró ní orílẹ̀-èdè yẹn lọ́wọ́. وده problem تحصيل الحاصل به كنتين كنت يوحفان ولا إليه ولا توحفان ولا يقول يقول هو على الله أما وإلا يدو على الله فأكون يليك يواشي في الله رجعت عليك يدري يوم بعد يدري يوم بعد torí dandan kẹ́lí ọ̀rọ̀ èyí ní dandan ní ìṣòro ńláńlá tí àwọn afáàdì mọ̀ ń lára. torí pé àkọ́kọ́ náà táwọn akọ́rọ̀ pé ó yà sí ìpìlẹ̀ ní kékeré ọ̀rọ̀ tí àwọn akọ́rọ̀ sọ pé ó ní bùkátà sí ìpìlẹ̀ àti ìmọ̀ tí ó kékeré pàtàkì jùlọ ìrọ̀lẹ́pàá àti ìyá ẹni tí ó pè é ní kékeré ọkọ lọ ìké rẹ àkọ́kọ́ ni pé ó ní ìdìbò ìhà ìgbọ́dọ̀ méjì àkọ́kọ́ ni pé kó kọ́kọ́ dá kéré yẹn mà bí ó ṣe ń tẹ́lẹ̀ yìí ṣe yìí èyí tí ó ń ṣe yìí àbí ọ̀rọ̀ tí ó ń sọ lẹ́nu yìí tí kúkú ló lè sọ ìyẹn kọ́ ní ìbẹ̀rẹ̀ náà sọ tí o dá kúkú mọ̀ ẹ̀ lọ́dún sórí tí o dá sókè àkọ́kọ́ sí nípa tó sóòrò ni yóò lọ fẹ́ pé ẹ gbé rẹ̀. tó bá tẹ̀ náà ọ̀nà kejì òun náà ni pé ẹni gbọdọ̀ mọ̀ pé ǹjẹ́ àti kí ní ìjẹ́ gbogbo nǹkan ṣẹ́ni tí wọ́n fẹ́ pè é kékeré lọ́lẹ́ àná tẹ̀lé kékeré rí kékeré nìyí ṣé ẹni yẹn ṣé ó sì lẹ́kọ̀ọ́ yìí kí o pè rẹ̀ yẹn kí ẹni yẹn gbọdọ̀ mọ̀ àwọn ṣòro mọ́jẹ̀mú bákan ní ẹni gbọdọ̀ mọ̀ àwọn dọ̀wárì àti màwáálẹ̀ ẹnìyẹn gbọdọ̀ mọ́ ẹni tí àwọn ọ̀dọ́ ti gbé tó bá ń ṣẹlẹ̀ síyàn èèyàn lè wò pé ah, ẹni yìí ó ti ṣiṣẹ́ kékeré lóòótọ́ àmọ́ ó jẹ́ àwọn màwáálẹ̀ àwọn ọ̀dọ́ tí òun yí ká lè sọ pé ṣé ẹnìyẹn gbọdọ̀ mọ́ ẹni tó fẹ́ yàn bẹ́ẹ̀ nǹkan tí ó kọ̀ fún láti lọ́ọ́ fi lè pè é ọgbọ́dọ̀ tó ọ wá ọwọ́ àti tí nǹkan tẹ́lẹ̀ yẹn ṣe ọwọ́ àti tara àti àtẹ́lẹ̀ yìí yóò wá pé kí ni ìṣe kí ni wọ́n ṣe ìjọba tó jẹ́ ìjọba tó ṣe ọwọ́ àmì ẹ̀rọ yìí ǹjẹ́ ṣé ó ní làákàyè ọ̀rọ̀ kò ní làákàyè à ó ti fẹ́ràn lọ bóyá ìyọ̀rọ̀ sọ fún mi pé èlò ìjọba pàdé ọlọ́run láéláé ló ti máa kẹ́gbà nínú ìṣòro yóò ti máa pè ní ọjọ́ àwọn ìlú ọlọ́run àbí yóò máa lọ sàárẹ̀ àwọn ìlú ọlọ́run yóò ti máa tọrọ ọ̀sẹ̀ tí bá ń fẹ́ lọ́wọ́ wọn. pẹ̀lú àwọn ọ̀tọ́ jẹ́ ọ̀rọ̀ ṣíríkù ráàmù. kọ́lá tó ti pa ní sọ̀rọ̀ ọ̀sọ́dọ̀ mẹ́rin yẹn ni ń máa pè é bí ká lè tó sáré òní ọ̀sọ́dọ̀ àká ìwọ́sọ̀rọ̀ kò gbádùn tòun ní ìròyìn àkọ́kọ́ rẹ̀ lọ́jọ́ àkọ́kọ́ oníṣẹ́ ìyẹn kìí ṣe àdìkọ́tẹ̀lẹ̀ àwọn ìgbìmọ̀ sí ìgbà pé wọ́n á wọ́n gbé ní wọ́n ní ẹ̀rọ wọn ṣe àdébísàlórí àdébísàlórí àdébísàlórí ìgbàlélẹ̀ tó àdébísàlórí ìsàlórí oníṣẹ́lẹ̀ ó bàjẹ́ tó gbúrò àwọn ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ah, yìí ta àbúrẹ́ ti kébé rí ni ọ̀rọ̀ ìgbèrí torí bí ń ṣe yẹn lóòótọ́ kékeré ni nǹkan kékeré ni àmọ́ ní ìtọ́jú ọjọ́ kékeré tó oyè ọ̀bẹ tó bẹ́ẹ̀ náà ní àyíká ẹ̀ aláìmọ̀ká ọmọ ìgbọ́n tó ń lọ tó irú ẹni yẹn ó gbé gbogbo tí wí ó sọ ní ti ẹni tó ní ẹni yẹn wáyé jáde sáà sọ wọn pé mo mọ ike tó ń ṣe kẹwọ́n nínú yẹn ìdájọ́ òní ìṣẹ̀lẹ̀ lébẹ́ wípé wọ́n sọ pé á ìpínlẹ̀ lọ́wọ́ yìí. irú ẹ̀ náà nìkan ni pé ilẹ̀ tó ń lò wá ní àbí ẹ̀ ti pàrọ̀ wọ́ọ̀dì. tó ọ wá gbọ́ pé á ah, kí ni ẹbọ nípa pẹ̀lú ọlọ́run wọ́n ní á kọ́ra ní ìbọn rí. àbájú ah, báwọn apá tó lọ ń sẹ́nu rò jẹ́ òjọba wọn. ní á ọmọ apá náà ni wọ́n ń sẹ́ ìrọ̀lá ah, ọmọ apá náà ti kọ́ tẹ̀wọ́n tó lọ ẹ̀yẹ lóṣù aláìmọ̀kan kó wá ṣe pé ìrẹ́ mi sọ fún un irú ẹni yẹn lọ́dọ̀ ọlọ́run lọ yóò yẹ kí yóò ní àgbéjà lọ́dọ̀ látàrí kí ni kò gbọ́ gbogbo akẹ́kọ̀ọ́ ń ka yìí gbogbo ẹ̀mí ní ilẹ̀ ọ̀kan títẹ̀ tí wọ́n wọlé tó kò ní kò ní ẹni tó lé làákàyè tó di àwọn kékeré. النبي صلى الله عليه وسلم من الحديث قال بنيتي رفع القلم عن ثلاث قال بس عشان لو تجدوا من كتمان شيء عملاته وعقولته أولا لأن أكثر التذكرة الكل يقولوا فيديو جديد ويعملوا له نفسه لما نسمع في كل يوم ayé ayé ayé ti ayé ti fa gbogbo aláwọ̀ lọ́rọ̀ tí wọ́n ti dàrú yẹ́nyẹ́ à wọ́n bẹ̀ àkílẹ̀ wọn lójú ọ̀rọ̀ yìí wọ́n bá ju ara ẹni kílẹ̀ ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ kí wọ́n ìgbà wọn ó jí báyìí ọkọ̀ jí báyìí wọ́n ti pè ní wọ̀nyí tó ó wà lójú ọ̀rọ̀ tó lọ sí sọ. tó bá ti wà lójú ọ̀rọ̀ gan-an wà lójú ọ̀rọ̀ tó bá ti kọ̀ bí o ṣe ní lẹ́kẹ̀ẹ́ lẹ́nu mi ní làdàpọ̀ ní ó wà ní kálà tí ọlọ́wọ́ òfin kan kankan fún o títí tó fi jí bẹ́ẹ̀ náà ni wọ́n ti kéré àlẹ́bí wọn sọ pé yóò ká dára tẹ́lẹ̀ àtọ́jú tó kéré kò sí ìgbàgbọ́ bàlàdà tó bá ti bàlàdà wọn ní ẹgbẹ́ kọ̀ọ̀kan fún o wọ́n wọ́n ti kéré nìyí wọ́n ṣe nǹkan ẹ̀kọ́ tó tó ní ìdájọ́ ẹ̀kọ́ yẹn ò ní ìṣẹ̀lẹ̀ lé náà ẹni tí kò ní làákà yìí tó ti yá òun rẹ̀ tí wọ́n ní gbogbo tó bá lè kó wọn dánwò ní ọ̀rọ̀ ẹ̀gbọ́n ni àbíṣe ẹ̀gbọ́n ni àbíṣe kúkúrú ni ìdájọ́ ìrọ̀ ní ìṣẹ̀lẹ̀ nílé tó ẹ̀rí àwọn eléyìí ẹ̀kú wa kó pẹ̀lú aláìmọ̀kẹ́lẹ̀ ìṣẹ̀lẹ̀ ìdúkú mọ̀ ni ọlọ́wọ́ akọ́lùkọ́ á ní ọ̀rọ̀ tó ń wà ẹ̀sìn yìí حتى نبعث رسولا أو أولي في أجابة àti kí mẹ́sẹ̀jì òjíṣẹ́ ìmọ̀ látọ̀dọ̀ ọlọ́run kó lẹ́nu sọ yóò gbọ́ ẹni sọ̀rọ̀ náà wá ní kúlẹ̀ náà ó kìyàn sí ìhà fọ́ọ̀jù فأنا هم خزنتها ألم يأتيكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء قالوا بابا عطوا والله سبحانه وتعالى àwọn ẹ̀rọ àbáwọ̀ pé àtìlẹ́yìn tí kò nàbí ṣé ẹ̀rí àwọn èèyàn ti wá àtìkò yẹn àwọn èèyàn ti wá àtìkò yẹn láwọn àpá àti ti wá àtìkò yẹn akọọlù bẹ̀rẹ̀ ọ̀dẹ̀ jẹ́ ẹ̀dẹ́rẹ̀ bí rẹ̀ ó lè má àárí àwọn ìlọ ara wọn ti wá àtìkò wa o àmọ́ pàṣẹ gẹ́gẹ́ náà àtòwọ́lẹ́wọ́lẹ́ tó ti wẹ́rẹ́ lọ kẹ̀kẹ́ ló ti wọ́n ti wọ́n tó kọ́wọ́ ti kírun lọ́rọ́ ṣẹlẹ̀ sí wa. tó ní kókó sọ́tà ló ń gbọ́ yìí ìfàlá àwùjáre fún wa àwùjáre ní léèrè wa. tó bá ti lọ́nfààní àti gbọ́ tẹ́sílá tó ló dé lórí lóhùn. bẹ́ẹ̀ ni okùnrin tí ó ń yọ ní ọrọ̀ ti wa bẹ́ẹ̀ sì ni kàlẹ́ǹdì tí ó ń yọ gbogbo ẹni tí ń bọ̀. àwùjáre ń gbọ́dọ̀ sọ̀rọ̀ tí ń gbọ́ òbí ṣe á ah, kódà yìí máa etí rẹ̀ lẹ́jọ́ mọ̀tò wọ́pẹ́ lọ́wọ́ etí rẹ̀ gẹ́gẹ́ ní ọ̀sán fún ọ pé àá ni wọ́n gbọ́ ọ̀gbà ni oníkò níbẹ̀ ni lọ fún ẹ̀jẹ̀ kí gbogbo àwọn ilẹ̀ ọ̀ náà ẹni tí kò mọ̀ wọ́n lè wọ́n kẹ́ dọ́gba wọn fún ìlà àpèyàn onírọ́ alẹ́ ẹ̀gbọ́n ìjọba wọn kì í ṣe ọlọ́wọ́ ọ̀sán kẹ́kẹ́ kalẹ̀ in antum illa ńlá tó gbọ́dá ní kẹ̀kẹ́ tó yàrá ẹ̀yin tẹ́ ti kọ́ ní yìí ẹ̀yin tẹ́ ti kọ́ ní. pépé ìkàkí gbogbo tẹ bá bàbá tí wọ́n ṣe nílẹ̀ ní ọ̀dà wàláì tó bá da káàmù bàbá yẹn ló ṣe wàláì ẹ̀ ní kánú ìtí ò bá da nǹkan tó ń bàbá yẹn ṣe wàláì wọ́n lò kó dáa ní kò sì dáa ìṣòro ńlá tí àwọn tí wọ́n ṣe wà láti rí àwọn àgbẹ̀jọ lọ́wọ́ ìṣòro ńlá tó wọ́n ní òwúrọ̀ ìyá wàrà ìyá ẹgbẹ́ ìyá wàrà fún ẹ̀kọ́ àlù wípé ìjọba fún ẹ̀yà kí lọ́dà fún ẹ̀yẹ ìjọba ìyá kí lọ́dà fún ìfọ̀yà ẹ̀yà lọ́dà fún ààrùn ìlọ́dà fún lọ́dà fún ààrùn ìlọ́dà fún ààrùn ìlọ́dà fún ààrùn ìlọ́dà fún ààrùn ìlọ́dà fún ààrùn ìlọ́dà ما وجبنا عليه وإذا كلا ما أنزل الله ولا نجران فرصوة اتبعوا ما أنزل الله من القرآن التبعي حديث النبي صلى الله عليه وسلم وقالوا نتبع ما وجدنا عليه آباءنا قل في ترى السلام في قال أولو كان آباؤهم لا يحكمون شيئا ولا يهتدون هو يكفي كل مرة غير ويكفي فدي طرف غير معتقد من النبي تقول في في أورو دخل بابا بابا بابا تقول ده آه، من النبي أكيد كل ما شانو تقول في آه كتاب غير سيء فكتاب غير من الحديث عليه الصلاة والسلام ni wọn ní fi wọn wá bú àwọn bàbá yẹn òní bú wọn òní tó lè wọn tí àwọn bàbá yẹn bá tẹ̀lé báyìí àrọ òní wọn náà wọn sọ ìmọ̀ràn ṣe tó bá rí òní lẹ́sìn ọ̀rọ̀ wa tó kí mo tó lọ òní kí ẹlẹ́kẹ̀ẹ́ta yẹn òní kí o jára yẹn ẹlẹ́kẹ̀ẹ́ta yẹn òní kí o jára yẹn kan tó àwọn yóò wá ní ṣubú ha nǹkan tó wọ tó wọ̀ bẹ̀rẹ̀ láti tó tẹ̀wọ̀ ní pé àmì ah, ah, ẹ̀rọ máa lọ sí ìtàlẹ́ àwọn àfa àmọ́ kọ́ ní à ah, ẹ̀rì ìrọ̀lẹ́ wọn tẹ̀kú ẹ̀rọ ní àwọn ìjọ́kùn wọn àwọn tẹ̀kú ilé ìwọ̀n sílà ó ní ẹ̀rọ àkàtọ̀ ó lè ní ọlọ́run tó nǹkan àdúgbò ẹni yẹn ń bí ń sọ ọ́ bẹ́ẹ̀ ni kò tẹ̀lé nìkan kan tó ṣàlàyé ẹ̀kọ́ ìkejì ń jẹ́ àwọn sílá àlàámẹ́lì sọ́ọ̀lì iṣẹ́ ilé jẹ́lẹ̀ o tó kò rẹ́ni tó ṣàlàyé kò kò rẹ́ni kankan sọ fún un nígbà wo sọ pé ayé ayé náà ti ń tẹnu wọn tó ti pọ̀ lọ́dún wọn tó bẹ̀rẹ̀ yẹn ọ̀rọ̀ tó yẹ kí o lórí ni àwọn afáàmù ń ṣàlàyé nípa nǹkan tí ìdí kí ń lò ó tó ń dájọ́ ìtẹ́sífẹ́ lórí àwọn èèyàn lérí. tó àwọn ọmọ wa ní ọ̀ṣọ́ra mìíràn nípa ìpínlẹ̀ kìlọ̀ yìí. gẹ́gẹ́ bí àlẹ́ sọ ọmọ ọ̀sán náà gbogbo ṣọ́ra lára yìí. torí ìṣòro bẹ̀rẹ̀ pé ẹni yẹn tí ojú omi ti ṣètò lọ́dọ̀ náà kò sí òní yìí yóò pa àṣọ́rọ̀ ẹ̀ sí omi tó ṣàkóso ìjọba ẹ̀kọ́ bá rẹ̀ lẹ́nu gan ẹ̀kọ́ bá rẹ̀ lẹ́nu مثلا أبو ذر رضي الله عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول قل قل عليه الله عليه من دعا رجلا أي في طبعا سيرتد كفره تقتل قل لك كفرنا قل لك كفرنا كفر لا بد عليه الله وسلم كل الدنيا أو قال عنه الله أبو بكر لقد أطال منه أي تقول أبو بكر من شيء فمن شيء يطال ورجل عنه أنا أريد أن أقول له أنا أقول وإذا كذلك كم هو واحد يقول له ولا رجل يمكن كثير له مسلمين àbẹ́rẹ́ ìlà ṣáàrọ̀ àyẹ̀yìn àbí kíkẹ́ tó ní yẹ kó padà sí ẹ̀yìn yẹn àbí ìjẹ́ ọ̀tọ̀ ọlọ́run yẹn tí ó padà tó rẹ̀ yẹn ìtumọ̀ rẹ̀ yóò padà tó rẹ̀ pé ẹni yẹn yóò jẹ́ ọ̀tọ̀ ọlọ́run síwájú tó kù láyé rẹ̀ ẹni yẹn ó ṣe tòlù ní kó tó kù láyé tó bá tó lè kú yẹn tó lè ti lé o lè gan ọlọ́pẹ́ ìlú tí wọ́n mú ní ìlànà náà àwọn tó wọ́n bẹ kò sojú ọgbọ́n ní àkọ́kọ́ náà kọ́ ló gbólé ní ẹ̀sìn wọ́n lè fi kìkì nílé yẹn ṣùgbọ́n lóye àkọ́kọ́ sẹ́kọ́ máa ń lọ sí ọ̀rọ̀ ìṣòro lẹ́yìn ìṣòkòtò báyìí pé pàtìkìrẹ sókè nítorí tó kù ní nínú àkídà ló pé lágbájá kìkìrì yẹn tó ìtẹ́mọ̀ ní kìkìrì yẹn ìtẹ́mọ̀ ní ẹ̀sìn yẹn tó o bá ti gbà pé àbí kò ní máa pe àwọn ẹ̀mí kékeré ó ní àfáàní òsì náà tó wọ́n kò sí kékeré máa ń lo gbogbo mùsùlùmí àlà tó tó yìí sí wọn tó léyìí àbúrúláńlá rẹ̀ tọ́ ẹ wá ní ẹ̀rọ mi wà ní sọ bẹ́ẹ̀ báwọn àmọ́ ìbálò rẹ̀ ṣé wọ́n bá fún ẹ̀rọ mi kí ó sì láti ìdílé mi ìwé àwọn tó pé tẹ bá kálámọ̀ sí wọn tó tó ti lọ lóhùn ní ẹ̀ẹ́dẹ̀rẹ́ àti kọ́mọ́kàlá náà ní ẹkú balẹ̀ tó torí pé kí ni kẹ táyì bá gbà gẹ́gẹ́ ni pé kò ní kí ní rárá ni kò fẹ́ kí ní rárá àmọ́ oṣù ẹ̀tọ́ wa fún lọ́rùn àbókù tó kù bá fi ọwọ́ wò lọ́wọ́ àti báyìí ládùúgbò tọ́lá ni ẹ̀ka náà ẹ̀ka ọ̀ ẹkú balẹ̀ tó àyọ̀ wọn ni ẹ̀ka ọ̀ ẹ̀ka àwọn tó wá ní sàlámà ní kò ní ẹ̀ka náà torí wọn kúkú mo lè dáhùn sábàbọ̀ òun dá jókòó nínú òòrùn ẹ̀kọ́ àwọn ọ̀wà ìrọ̀sẹ̀ wọn gan. sẹ́wọ̀n ọkùnrin tó bá jẹ pé nìkan ló kó di rẹ̀ yóò mọ ìyàtọ̀ sáà lẹ́yìn sọ̀rọ̀ ọ̀sẹ̀ náà. ẹ lọ rẹ alẹ́bìnrin kọ́dà tí kékeré bá sábàbọ̀ sí ní gan ó ní bẹ́ẹ̀ ti dá lóòrùn. alẹ́bìnrin tí kékeré bá sọ pé àtàlà wà ní ìtumọ̀ rẹ̀ ní pé ikú níwẹ̀ wọ́n máa ń lè fún ìwọ náà ìgbàlá apá ti ní pé wọ́n náà ti bìlú láti àtàrà wọn àìkú kí wọ́n ní wọn àìlẹ́yìn àtàrà ìdúgbò rẹ̀ torí tí wọ́n wà àìlẹ́yìn ká ìtumọ̀ rẹ̀ náà ní pé ikú níwẹ̀ ọmọ ìjọba ìjẹ náà. tó àyọ̀tọ́ wọn náà lè gbé wọn tó ní àtàrà wọn àìkú yẹn ká sẹ́yìn ká tó rọ̀ tòun ló ń bá bẹ́ẹ̀ ní omi pẹ̀lú rẹ̀ àbálòpọ̀ ọ̀pọ̀ ni tó lò pẹ̀lú rẹ̀ ni pàtẹ́yì kọ́ tòun rẹ̀ ni pé àbúrò lára lè kí èèyàn máa pe mùsùlùmí ní kébìrì ẹni kí ọmọ bá mùsùlùmí lò nílò kébìrì ẹni tí wọ́n sọ lẹ́ẹ̀kan o ẹni tí wọ́n jẹ́ pé kúkú rẹ̀ fojú hàn kẹ́ni sábà tẹ̀síyàn ìfìyà ní kébìrì. ونزيد لكل تكفير معين عند تكفير مطلق عند تذكير تذكير ويتبعون عبد القادر الجيلاني يمكن يمكن يمكن يمكن ẹni bá ń pe àpẹẹrẹ ti dá ní ibi ẹni tó ń fi ọlọ́run ìbéèrè ni tó ìyẹn ló ti ń tẹ̀ fíìrù àlùmọ́tòlá ìfúrò mọ́tòlá kódà yẹn ò ní ibi kí ọmọ ẹ̀yà sátọ́lá ò kí gbogbo wọn tó máa ń di oúnjẹ máa di gbogbo ẹni máa ń so pàrọ̀ fọ́ọ̀rù kìkìrì ni oúnjẹ pẹ̀lú ọlọ́run tó kí o lápò. àwọn tí wọn á dá pé lágbájá kìkìrì ni ọ ìgbésẹ̀ ní táwọn sọ pé ìṣòro làwọn tó wà. tó a tó bá a ṣe ń kaba o ìyẹn gbọdọ̀ jẹ́ pé ó ní ìmọ̀ ní ipò lálákàtà kúrò tẹ̀ máa ń kàtíra àwọn àfa wọ́n ní àwọn àfa wọ́n wà tún ní àwọn àfa tó ṣe pé àlà àlè múnà wọ́n wà ní àlùmọ̀tà àlùmíkùn àwọn tó ṣe pé èdè àbí kẹ́tùtù rẹ̀ àbúrò ṣèkùn àwọn tó ṣe wọ́n rẹ̀ ilẹ̀ ní ìmọ̀ tí tó wọ́n dá ìdájọ́ ojú nǹkan mọ̀ ọ̀rọ̀ àkídà ti yé wọn délé pé wọ́n máa gbà sí ìyẹn lè ṣẹ́jú ìdókòó kúkúrú gbàdúrà lè ṣẹ́jú ìdókòó kúkúrú gbogbo ẹ̀rọ wọn náà tó kọ́ lọ́wọ́ sí ọ̀ṣọ́ àfọ̀ wa ní kókó ní ọ̀rọ̀ tó kí ìrọ̀ sọ̀rọ̀ àná ẹ̀rí tó wọ́n sọ fún òfin lọ́sọ̀rọ̀ ẹ̀rọ ìgbà tó níbẹ̀ bákan náà níbi tẹ̀kúrò bó ti lápò yìí ìyẹn gbọ́dọ̀ wá ní àà kí ni gbogbo ẹ̀ sí ọba gbà pé ìyẹn ni wọ́n pè é ní àfọlọ́run àti àfọlọ́run ìrèlè kí wọ́n ní ìrè àà àà nínú ẹgbẹ́ pẹ̀lú ní ìgbọ́lọ́ pẹ̀lú ìrèlè kò níbi lóko òkú dákọ ẹnì kankan kò ní òní kíkẹ́ máa wá mọ́jẹ́ mú àbíkẹ́ máa wá pé ìfipáàmù wá ní wà àbí tọwọ́pù ìṣòro wòye òní náà. باب النهي عن السفر عن الفحش الإمام النووي قل لي وظيفة مش مجال تنفيذها مجال عن الفحش في الموضوع في الضرب والسلامة fòs kí ọmọ wà bàjẹ́ kí ọmọ sọ̀rọ̀ bàjẹ́ wà bàjẹ́ òye sàn àti ọ̀ya àtàlóya wọn kí ọ̀ya ta ìyá àtàlóya wọn tọ́lá ní àìdàbí àtàlóya wọn àìdàbí ìdí ata ìṣe ata kọ́ni bí àwọn èèyàn bí ń ṣe àtàrí pẹ̀lú ọ̀rọ̀ burúkú bẹ̀rù yẹn lórí rẹ̀ orúkọ báyẹn òbí láwọn ìfara mẹ́rin olùmọ̀ pẹ̀lú ọ̀rọ̀ yẹn wà wà ẹ̀yìn kọ́ ولقد رسول الله صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم ليس المؤمن ونيوك ينجى بالطعان كما رسول الله يقول اللهم لا قوة ولا

ẹlòmí ọ̀rọ̀ burúkú bẹ́ẹ̀ rẹ̀ síyàwó rẹ̀ obìnrin tó rẹ̀ ọ̀rọ̀ burúkú bẹ́ẹ̀ rẹ̀ sí ọkọ rẹ̀ tó bá wú ọkọ rẹ̀ tuntun báyìí ọmọ ọmọ àgbákò ọ̀rọ̀ sí ọ̀dọ̀ mi lọ́kọ yẹn òsì lè jẹ́ wọn. tó bẹ́ẹ̀ ẹlòmí náà tí wàá ní sọ èmi èmi ọ̀lẹ́ ọgbọ́n rẹ̀ lẹ́nu mi dùkọ́ kẹ̀sí ń wá lórí pọ̀jù rẹ̀ ibi ta ìlú rẹ̀ lórí náà ní ìlàkà ẹ̀rọ lọ ẹni tó bí àgbò yóò kú lára rẹ̀ náà lọ́dẹ lọ. tó tí bá tó ń sọ pé tòkó ààrẹ jẹ́ máa ọ́ gbọ́rọ̀ tó wà lẹ́jọ́ rẹ̀ sọ ìbànújẹ́ tí ó bànújẹ́ ìbò lè ti rọrẹ náà aláàbò sí ilé ọ̀rọ̀ rọrẹ náà kọ́lá ìbò rọrẹ ilé láàrin ọmọ rẹ̀ jẹ́ láàrin bàbá bọ̀ ọ̀dà láàrin ọkọ̀ tí ẹ̀rọ ìyàwó tó kọ kọjá kí ọkọ rẹ̀ tó ti lẹ́nu mi. wọ́dà ńlá àdéhùn ní mùsùlùmí kì í jẹ́ ní lọ́rọ́ sẹ́yìn elépe tí wọ́n ya tí wọ́n ya ìpè ọ̀rọ̀ ìlọ́rọ̀ ti àwọn ọ̀rọ̀ ti àwọn tí wọ́n ti wọ́n ti ń ṣe àpèjúwe òkú èlú kan ní wọ́n ní àwọn tí wọ́n ti pèsè àwọn aláìsèwúwa yìí kò ní yára dèbò wọn lẹ ilé pé lókùtà ìdòwò wọn lọ ní mímú ilé pé àkùdọ́ àwọn òbí ìpinnu àkúnfẹ́ rẹ ti kù sí ọ̀rọ̀ ìkẹrẹ rẹ alẹ́bí ni ọ̀gá tó ń sùn ní orí náà wọ́n lè fa ìṣùnú ìjẹ tó máa ń sọ̀rọ̀ burúkú lẹ́nu sọ́kútọ́ sọ́kútọ́ tòwọ́ lè bẹ̀rẹ̀ bí alẹ́bí ni ìṣùnú ìjẹ ń jẹ́ aṣá àtàlẹ́yìn àtàlẹ́yìn yìí ẹni ẹ̀sìn ọlọ́run ní orí ọdún tí ó lọ lọ́wọ́ bá pápá ní bá ń sọ pé bá ń sọ lọ́rọ̀ ẹ̀ bá pápá ní bá ń sọ lọ́rọ̀ ẹni rẹ̀ o ẹni ọ̀rọ̀ lọ́rùn ò yé dáadáa ọlọ́run ó sì ní ṣe àṣà. ọ̀pọ̀ ẹ̀sìn tìrìmìtì mọ́tìrìmìtì wá ní àyè ìfọ́sìn عن انس رضي الله عنه انس بن ابي الله ما كان النبش في شيء الا كان عليه من شرعي وخطر قلنا وعدوني ورسول الله أكثر àtọ́rọ fún يعني ọ̀rọ̀ ẹ̀yẹ ni tí wọ́n ti fẹ́ràn tó tóbi ọ̀rọ̀ ọ̀rọ̀ tí wọ́n ti sọ sọ á kò sí lè yí kúrẹ́ lórí sọ sọ lọ yìí wá ọ̀rọ̀ sọ sọ mo dé bàbá kan tó lè wọ́n ìka lè gbọ́dọ̀ pé ìyẹn yóò di ìlú ẹ̀fà kí wọ́n ní ẹ̀dá ọ̀fẹ́ sàlàyé pé ìyàwó tó di ìyàwó mẹ́ta ìyàwó mẹ́rin tó àpò ìyàwó tó lè ní ẹni wá ní ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ ọ̀kan ní ẹ̀ẹ́dẹ́ pé ó kú mẹ́ta ẹ̀rù ẹ́ wọ́n lè ní ẹni òkè ẹ̀pẹ́ rárá nítorí fáwọn yẹn ìdílé tó wá rí pé ìyàwó pẹ̀lú wọn ẹni wọn lọ́wọ́ níta ọ̀gbẹ́ta ọ̀gbẹ́ta ìlú rẹ̀ ah, pé àbúkẹ́ yọ̀ kan ọ̀yẹ́ ti rẹ́rìn ìlú òun rẹ́rìn ẹbí rẹ̀ ti lò fún ti rẹ́rìn títà ah, àkọ́ mọ̀ ẹ̀kọ́ wọn bá yí jáde lẹ́nu tó ah, ọ̀rọ̀kọ̀rọ̀ gbà mí sí ìkọ̀ọ̀dà tó wà ní sọ̀rọ̀ ọ̀sán lẹ́nu ó ti rá ní ọ̀rọ̀kọ̀rọ̀ aláìlọ́kàn kùrá ọ̀sí ẹ̀rọ ìbọ̀rọ̀. Àlejò wa ni wọ́n fẹ́ kárẹ̀ àyà òbí ṣe ìpè. Wọ́n ní kí ilé wa ti lo ìtìjú níbi ọ̀rọ̀. Ńlá dáná ọ̀hú àti kí ọ̀rọ̀ yẹ kó máa ní ọ̀ṣọ́. Ẹ bọ̀rọ̀ rí dáadáa níbi ìṣesí òní tí ẹ bá ti jẹ́ ti ń ṣe ìtìjú bọ̀ kẹ́ẹ̀ fi ń ṣe. Lórí tí ẹ bá ti jẹ́ àṣà ìyàn ẹ̀rí ẹ̀fẹ́sọ̀ fún àgbèdá tẹ̀sàkì ọ̀sùnà àdàbìṣe tó wà ní ní ìlú gbogbo tí wọ́n wọ́n lábú èyí ò lè ṣe ó lè ṣe ṣùgbọ́n òkú ṣe wáyé ní kí ó jọ lé ìlú ẹ̀dá náà báàbù kaba kan ti àtàkàyè ẹ̀yọ́ mi náà lọ sí ọ̀wọ́ kọ́lẹ̀ kọ́ akẹ́rọ̀ àwọn ẹ̀kọ́ oríṣiríṣi náà náà kọ́ kí o lè gbé yẹn bíbí o lè gbé yẹn bíbí. قل قد التبعير في الكلام في جلسي في جلدي والراء قلت ما تعليق التبعير بمعنى تعليق ولا بدا ولا يقول لو لو يمكن ان بالتشبك ولا يقول yóò wá tó yóò wá kàṣáṣá pẹ̀lú bí yóò sọ ọ́ tuntun pé yóò wá sú àwọn èèyàn ọ̀rọ̀ àtọ́ sú àwọn èèyàn ó lè lọ bẹ̀rẹ̀ lọ látàkó bẹ́ẹ̀ jọ tí tí àbùkù ẹ̀rì wà sí kan bẹ́ẹ̀ lọ nígbà wọ́n bẹ̀rẹ̀ wá sí àbí abúlé kan abúlé yìí ló ayọ́ àtò lọ bá ọ̀rẹ́ ẹ̀dẹ́ bẹ́ẹ̀ ẹ̀dẹ́ ẹ̀dẹ́ tí ó lè tó báyìí ní ọ̀rọ̀ náà alẹ́bí tọ̀gbọ́n ọ̀rẹ́ tó ọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ alẹ́bí òkú pọ̀ kọ́lẹ̀ kúrúbà kúrúbà ọ̀rẹ́ tó hàn alẹ́bí tọ̀gbọ́n sọ̀rọ̀ àti ká kí ẹ̀ máa ń mọ̀ pé ẹ̀yìn á lè ọgbẹ́ wọ́n lè dúró gbà lọ wá ń pọ̀ wọ́n lọ́wọ́ tó wà bí ẹgbẹ́ tó wà bí àwọn èèyàn tó ń sáré wà lọ́wọ́ ń pọ̀ lọ wà lọ́wọ́ bí àwọn èèyàn tó ní kó bá tó lé yìí lẹ́sọ̀ ọ̀sẹ̀lẹ̀ ní ọ̀dà náà wàtàkẹ́ ló ti pàtó à kí o tó máa gbé kí o kó wà lára rẹ̀ kámú nípa kó sábẹ̀ sọ̀rọ̀ ẹ̀dá lọ́tọ̀ rẹ̀ dán ìmọ̀tọ́ à tí máa dẹ́wọ̀ ní tó àgbàdo fún ọ̀rọ̀ wa ń lera rẹ̀ la wọ́n ti ìlọrin wọ́n ti ìlọrin ènìwà sí ìlú àlùbọ́bọ̀ fún bí ọ̀rọ̀ wa wá àwọn èdè àwọn èdè tó wọ́n ní ọ̀rọ̀ wa kiri ní ìmọ̀ ìlú láti wọ́n bí báwo yẹ sọ̀rọ̀ wọ́n dà kọ́ ikú ìrẹ̀rọ̀ kí ọ̀rọ̀ wa wà ìrọ̀ sọ́wẹ́.

لا يقول هلك المتنفعين التي تعطونا مريض كككككك يطاروا بالدعوة ولا شيء يطاروا بالدعوة قال ثلاثا اللي صار الذي صار هلك المتنفعين هلك المتنفعين هو المتنفعون هنا المبالغون في الأمور أعطيك دور ونسأل في الجسم وأنا أريد أن bá fẹ́ sọ̀rọ̀ ló sàkójú. àgbàkárẹ̀ wọ àwọn ẹ̀rọ ìrọ̀ tẹ́jú tẹ́jú tẹ́jú tẹ́jú ẹ̀rọ kárẹ̀ wọ kò dé àbí ẹni tí ti wá àti ọ̀rọ̀ amú kọ́mọ ẹ̀mú táyì ọ̀gbọ́n fún lẹ́lẹ̀ wá tó tó ń táyì ọ̀gbọ́n fún àgbọ̀n fún lẹ́lẹ̀ lóru tó kù lẹ́lẹ̀ wá ẹ̀mọ́ wá tó tó bọ́ ọ̀rọ̀ tó bọ́ ọ̀rọ̀ tó bọ́ ọ̀rọ̀ táyì wọ́n fún ẹ̀yà gé àkẹ́rẹ́ àti ìdílé bá òbí tó tó bọ́ ọ̀rọ̀ táyì wọ́n fún ẹ̀yà gé àkẹ́rẹ́ àti ìdílé bá òbí tí ọ̀rọ̀ ọ̀rọ̀ tí ọ̀rọ̀ àti wá fẹ́ sọ ìdí tí ó fi kóró jáde tí ó kóró jáde ọ̀nà nínú ọ̀nà sáré àti kí òun ní ẹ̀rẹ́ sọ̀rọ̀ lórí lẹ́tọ̀ tí ó pé ọ̀wà sọ̀rọ̀ fún ẹ̀rẹ́ tọ́pìkì tó wà sọ̀rọ̀ one hour tí ó tọ́pìkì o díẹ̀ ló kú tó o tí o bá ti tà àti wá fún ẹ̀rọ ayé àkàkiri àpò òdàbí ẹ̀rù rẹ̀ ṣáà kọ́lá kò sí tọ́ka ọmọdé àti àwọn ọmọ rẹ̀ àti àwọn ọmọ rẹ̀ àwọn àgbàlagbà èyí tó kẹbẹ̀rẹ̀ ẹ̀ tó ti wà ní òní kí ni mo ń bá náà púpọ̀ jù ń lọ rẹ̀ lọ sọ̀rọ̀ wọn pàtó wa bí ọba ti sọ̀rọ̀ bá wákàtí kan wàlá ilẹ̀ fúnfún ẹ̀kọ́ ti pọ̀ tí ó ń fa ìyà tó ń lélẹ̀ náà nìkan kò kí wọn kọ́ ọ̀rọ̀ kí wọn jẹ ọ̀rọ̀ púpọ̀ ọ̀rọ̀ púpọ̀ ẹ àbí kí wọn wọ́dẹ̀ ọ̀rọ̀ ìwọ̀dọ̀ náà ti máa ń tí kọ́ ọ̀rọ̀ pọ̀ sẹ́nu wà fún ọ̀rọ̀ sọ ilé ìdòkó ní ìlú ìfà àkíyèsí rẹ̀ ń bá fún àti ìkọ́ rẹ̀ fọwọ́ dúpẹ́ fún náà bí láì tó ọkọ̀ tó ti di ọlọ́run ọlọ́run ti dẹ́sẹ̀ ọ ìdí ìrọ̀ àpá sàrẹ́kọ̀ọ́ mẹ́ta wọ́n á jà lóde ìgbàgbọ́ ọ̀rọ̀ dáadáa ìgbàgbọ́ ọ̀rọ̀ kí ló ń bá lórí ọ̀rọ̀ ibẹ̀ ọ̀rọ̀ ìlú ń bá lórí ọ̀rọ̀ tó ọ̀rọ̀ sísọ ìgbàgbọ́dọ̀ já ìdò ń bẹ̀ kúrò ní gbogbo nǹkan ìgbàgbọ́dọ̀ já ìdò inú Abdulrahman bin Mahdi alayhi rahmatullah wọ́n ní pé ọ̀kọ́ ra'ayna wa ra'a man qablana ó ní àwọn tó ṣáájú àwọn wọn ti rí kọjá. àwọn gẹ́gẹ́ àwọn náà ti rí pé a nà kó ilẹ̀ òǹkàlẹ̀ sẹ́yìn bí a ń kọ́kẹ́ tí gbogbo ẹni bá ti ń lo ìdílé bí ọ̀rọ̀ ẹ̀sìn yóò padà yóò padà jáde nìkan ẹ̀ kó o lè dé jìnnà gbogbo tí wọ́n ti ń ṣe àtẹ̀jù lọ. àti ìdílé òní là ẹgbẹ́ mi nǹkan tó ń jọ òní ló kú ọ̀rọ̀ tẹ́tẹ́. pàṣẹ yóò padà yóò padà wọ òní rí ṣe òní kó lọ sí ẹ̀sìn ọlọ́run ìlànà lẹ́yìn tọ̀wọ́ ọ̀sánlẹ̀ òdodo oníwọ̀n òfin láti lọ sí. àwọn tó bá ti ń jẹ́ àṣejù àṣejù nínú ẹ̀sìn fún òde rí kò ní rọrùn kò ní rọrùn. torí tó wá ti ṣe jẹ́ wọn lọ́wọ́ sọ̀rọ̀ pé akéwì òde lọ láti kò kò ní lọ yẹ ọ wà mọ́ra sábòjú nìkan ọmọ sàbòjú lọ́rẹ̀ kan ọmọ ìlú òṣìṣẹ́ lọ́rẹ̀ kan ọmọ sàbòjú fún nìkan ìrẹ̀lẹ́yìn iṣẹ́ tí àyè فعبد الله بن عبد الرحمن رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال لكن تغير إن الله يبغض الغليظ من الرجال النبي صلى الله عليه وسلم أكل الغليظ من اللسان الذي يتخلل بلسانه لسانه كما تتخلل من بقرته الذي يعطيك wọ́n kàn máa ya ẹnu lásán yóò sì máa fún ọ̀rọ̀ jáde gẹ́gẹ́ bí pẹ̀lú kàn ya lọ èyí ó kàn ya lọ àárín ìgbọ̀nsọ̀ kò tí ó ya lọ àárín ìgbọ̀nsọ̀ pọ̀ ọ̀nà ti dá ọ̀gá dé àti tó wọ́n kàn máa ẹ̀yọ̀ ní lójú tu ojú ń tọ́ kí a gbọ́ ọ̀rọ̀ láì fún àwọn ọ̀gá yẹn nígbà tó ti ọba ti ní ọ̀rọ̀ ń tọ́ wọ́n á ní ọ̀rọ̀ ń lọ́rọ̀ kò tó burú bẹ̀ gbogbo àkọ́yẹ̀ wọn lọ́rọ̀ ṣe alágbádá جابر بن عبد الله رضي الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم قال جابر ان من احبكم الي ان من احبكم الي انني كنت بين عبد الشيخ الذي يسمع النبي يقول وأقربكم مني مجلسا يوم القيامة أعطي شيء إذ تكون ثم هي أن الله تعالى يوم القيامة ثم يقول تعالى ìgbẹ́sọ́lá ní ìdòkó rẹ̀ tó máa yàgbẹ́ sọ̀rọ̀ sọ́lá ìjọ ìdàgbéyà tó rẹ̀ tẹ́lẹ̀ yẹn wà ní àyè kẹ́yìn. alẹ́bùdá àwọn wà láyé ìkẹ́ ìjọ ìdàgbéyà rẹ̀ fi ṣe pé ìdòkó rẹ̀ sọ́mọ́dọ̀ ni ìníkẹ́ tó wá tó ní ìfẹ́jú wọn òun náà ni àṣàfihàn fún àkàlà akọ̀ àwọn làwọn tí wọn bá dà ọlọ́pàá tó wà ní ìwọ̀sẹ̀ ìwárí wọn láì kò kéré nípa ọ̀rẹ́ tẹ̀ kẹ́ni àkọ́kọ́ nínú ọ̀rẹ́ tó ń tó ń fi àìsàn bẹ̀rẹ̀ ìgbàgbọ́ kàwé ṣe kò dúró kí ọmọ ìjẹun tó ń ṣe ọmọ pẹ̀lú kí ọmọ ìjẹun tó ń ṣe kúkú pẹ̀lú ọlọ́run kí o jìnnà gbogbo kẹtù ń yẹ lọ àkọ́kọ́ nù ẹlẹ́kù oníkẹ́ ń jìnnà sí ẹ̀sìn tó bá ti ní oṣù pẹ̀lú àdáda rẹ̀ ẹlẹ́kẹta òun wá sí ìwà ìyẹn kò lọ dáa ní ìwà ni ìyẹn kò lọ dáa ní ìwà wà lẹ́kọ̀ọ́ lọ dáa ọ̀rọ̀ ìjọ olúwa ọ̀dún. Torí ìwà ẹ̀wọ̀n tó bá bẹ̀rẹ̀ fún àkókò ìlú kódà ní ẹ̀dí ti ní alẹ́bí ní ọba ẹgbẹ́ òjò kìíyà náà ara tí ó mú iṣẹ́ rí rẹ̀ tóbi ọkọ̀ wọ báyìí kìá nígbà ní ìwé ní wọ́n tó báyìí ìgbẹ́lẹ̀ ní wọ́n tó báyìí àwọn ẹ̀kọ́ wọn tó dáa ìwà lójú ó ń wá o ìwà dáadáa náà ní kó wù tó báyìí alẹ́bí ìwà dáadáa ẹ̀rọ tó ti ṣe rí ohun ìgbòho lọ́wọ́ jẹ́ ìlú wa pọ̀ wá mú pẹ̀lú wà láti ọ̀la ní. Alẹ́ni wà nínú àwọn ọ̀sùn ìlẹ́yà ẹni tí a ìwọ̀ rẹ̀ lọ sí ni sí ìdí bẹ̀rẹ̀ tí mo kó ìyá rẹ̀. Wà wà ẹ̀yẹ kò ní ní ìyọ̀wọ̀ ìkìyàrá tó ti fẹ́ ní ìdókòwò rẹ̀ yóò jìnà sí ọ̀dẹ̀ bí alẹ́ ní ọmọ ọ̀rẹ́ sálẹ̀. Òun náà ni àkàkàrú àwọn alákọ̀ọ́ ìdùnnú. alágbájá wótòwótò wótòwótò níbi onídákẹ́ ńlọ́kàn ṣe àwọn àtọ̀rọ̀tọ̀ wótò nígbà tó ní onídákẹ́ oní tẹ́lifá ti fẹ́ràn ọ̀rọ̀ yìí ọ̀láyọ̀ ọ̀tọ̀ ìsọkúsọ ìsọkúsọ yóò ọ̀tọ̀ yìí jọba ìwà ti fẹ́ràn kó sáà lọ́sọ̀ kẹ́lẹ́ ìwé ọ̀dà kẹ́ tẹ́tẹ́ wá sí ìtàwọn tí tó bá jẹ́ sílá káyọ̀ bá kú lọ́pọ̀lọpọ̀ ọ̀láyọ̀ ọ̀gbọ̀n que que que ìdákẹ́ wọn wà nínú ọkọ̀ lórí ọ̀rọ̀ tẹ́bárẹ́ ní èyí tẹ́bárẹ́ ẹni tí sábà sọ̀rọ̀ lórí ìdúpọ̀ ẹ̀kọ́ nígbà rẹ̀ tẹ̀lé ìdúpọ̀ kọ́ ẹ̀ lórí ìrẹ̀lẹ̀ lọ ní òsì ìṣù ìjọba kò tún tẹ́lẹ̀ sọ nílẹ̀ lọ. àlọ́ tó bá jẹ́ aláròye tẹ́bá ti ń dájú kẹ́bá yìí ẹ̀fọ́ ìyàfẹ́ tuntun bẹ̀rẹ̀ ẹ̀jọ́ ogun bẹ̀rẹ̀ lọ. wọ́n ti kiri ọkọ̀ yóò o rí àfàkìlẹ̀ kan ogun bẹ̀rẹ̀ lọ. wọ́n ti kiri kan àìsí ǹjẹ́ pé kí ni kí bílà ká yìí rẹ̀ ni alẹ́sọ̀ wọn fún náà ó ní kó ní wa pé ìmọ̀ sọ̀rọ̀ níwọ̀nba òun lè mú ìyàrá nínú torí ọjọ́ tó ń kọ́ ẹ̀rọ di alágbájá ẹ̀dá ọ̀rọ̀ bá yọ̀ di alágbájá yìí náà kí ọ̀rọ̀ fúnra síra rẹ̀ kí áhà nínú ìdílé tó lọ yìí à kí ọ̀rọ̀ fúnra síra rẹ̀ tó ọ̀rọ̀ fúnra síra rẹ̀ bákan náà wọ́n ti nínú ọ̀rọ̀ sábàá ọ̀rọ̀ ń gbóyè lọ ọ̀tọ̀ ọ̀rọ̀ ń gbóyè lọ ọ̀rọ̀ ń gbóyè lọ ẹ̀yà ẹni bí ọ̀tọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ pílé nǹkan ọ̀rọ̀ gbogbo ẹ̀yẹ ọ̀tọ̀ wáyé ni a a ilé ọ̀tọ̀ wáwò ìgbà tó ń ti wá àti wákàtí méjì tó ń ti wákàtí wákàtí méjì lórí sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ sọ̀kú sọ̀rọ̀ ó sọ̀kú sọ̀rọ̀ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ tó kápẹ́wá jẹ́ lórí ọ̀rọ̀ àti mẹ́ta gbogbo àwọn kan báyìí tó lọ́gbọ̀dọ̀ kíyèsí bákan náà lẹ́bi ní wẹ̀lìmùsàkà kìhó lábẹ́ wẹ̀lì mọ̀tàlọ́dà wẹ̀lìmùsàkìhó والمتلاف والمتفين والمتفين يقول ثم تناع المتفين òun náà lè fi pé ọ̀rọ̀ gbogbo ẹnu rẹ̀ nígbà gbogbo àwọn nǹkan yìí ọ̀rọ̀ púpọ̀ jù náà níjọba àwọn àlẹ́ yẹn lẹ́wọ́ lè sẹ́yìn ẹ̀wọ́ kálámà ni títí ọ̀rọ̀ bá fún bẹ́ẹ̀ rẹ̀ bá mú yóò wá lọ sọ sọ sọ sọ sọ sọ à èyí yẹn alẹ́ mi lọ láìpẹ́ lọ àwọn ẹ̀rọ àwọn kíkọ́dà ó ti túnbọ̀ káàdì ẹ̀yọ́ jìnà fún mi ní òkè kan ní ìwà fún wa bí a ó ti lè sọ̀rọ̀ jù ó ti sọ̀rọ̀ jù kọjá ṣògbó gbogbo tó bá ní ti jù jù sí sọ èrè tó kàdá tó ẹ̀sùn wọn jẹ́ wà ó kò sí òkè náà sí tó tó ga púpọ̀ inú ọ̀rọ̀ kódà kò sí ìjàmbá wọn sọ̀rọ̀ kó sísọ tó sọ sọ̀rọ̀ lọ́rọ̀ lẹ́yìn ìrẹsẹ̀ wọn náà ká kankan kọ̀ tó pàtàkì jùlọ àwọn ọ̀rọ̀ nígbà tó ń fún àwọn obìnrin ó ní láyé tó máa kọ́ wọn kọ́ mi àtà ẹ̀yẹ fún ọ̀pọ̀ ẹ̀rọ mi wọ́n lè lè bá òbí lè bá ẹ̀ àtà àtà ẹ̀yẹ fún ọ̀pọ̀ ẹ̀rọ mi fún mi. àwọn wa ni ẹnì kan ní ìlú náà fẹ́ràn àwọn ọ̀dọ́ kan ti ẹ̀yẹ o àwọn ìdílé ní padà dáa ní lọ ó lè má obìnrin ẹ̀gbọ́n lè má fi àwọn obìnrin ẹgbẹ́ wíjì ẹ̀yẹ. sọ̀rọ̀ èké máa fi ara wọn sí ẹ̀yẹ máa dá ọ̀rẹ́ ara wọn kalẹ̀ máa dá ẹ̀yẹ ara wọn kalẹ̀ tó ń pọ̀ olúwarẹ̀ ti ẹlẹ́sìn ọlọ́wọ́ bá gbọdọ̀ jìnnà sí gbogbo àwọn ìwà báyìí. Tọ́lá ti lọ sí ọdún náà ní ẹgbẹ́ ọ̀sán tó mọ́. Wọ́n lè fi tààrà àti òkú náà. Wọ́n ní akọ̀kẹ́ ọmọ sọ pé káàbù bẹ́ẹ̀ náà sì تینوں دن کی رج کو ڈاکے ہو گیا کہ خواب دس نفس بھی تینوں دن اٹھارے گری نے بھی ایلو دن بھول ایلو دن بھول دن کی یہاں دن بھولی جب سبا ہے رب رہے کہ وہ یہاں دن آؤ لیکن انہوں نے ایلو بھولے بڑا پھول کیا لوگ رہے بڑا پھول جو نے دن کیا جو نے رہا تھا لیکن انہوں نے رہا تھا وہ سمائے اللہ آئے چاہتے ہیں اے میں سمائے کو آؤ تو ہے تو اس کی سامو مرائے عبدوه وجوده جرار النبي صلى الله عليه وسلم عائشة الذي لا يقولن أحدكم خبث نفسي ولكن ليقول لبست أبي لبست نفسي متفق عليه الإمام البخاري أي ربع حديث رواية الإمام مسلم إنه عائشة رضي الله عنها wọ́n ní àìsàn nígbà lẹ́bi ní láàkẹ́kù lẹ́nu ná àṣìlókù ẹnì kọ̀ọ̀kan yín kọ́ mọ̀ máa sọ pé káàbù sẹ́tìlọ́sì kí á ẹni ní ọ̀dà ẹni ìbúlẹ̀ ní ìlé kí á ìdá lẹ́bi ní ìlé mọ́ sọ̀rọ̀ lọ́pàá bú mọ́ra rẹ̀ lọ́pàá bú mọ́ra rẹ̀ kí ọ̀pọ̀ lọ́nà ilé yìí ìyẹn wọn àwọn olùwádìí wọn ní àkùrọ̀ ìlànà ń pè é ìdíjìrè wọn náà sọ pé ìyàrá ilé ọ̀ yọrọ ṣá ìyàrá ilé yìí yọrọ bá mi fún mi ọlọ́mọta tó yàrá ẹni bá rí kí wàá burú bẹ̀rẹ̀ ọ̀hún fún mi ọlọ́mọta fún mi ṣe ọlọ́mọta fún mi ṣe tó kọ́ra ẹni nínú àti sáré ní àdúrà sáré ní ìgbà ìṣe àlẹ́bí ni ọlọ́mọ àwọ̀ ọlọ́mọ ìdájà ráì mo dé mo lápá mo lẹ́sẹ̀ tó mo dá lẹ́dàá mi yàn ọlọ́mọ àṣẹ nìkọlùkì ọlọ́mọ gbàdúrà tó wà ní ṣe kàmá àfẹ́ǹsà ọ̀sẹ̀lẹ̀wò ṣe fún ẹ̀dá mi ṣe dípò àwọn ọjà gẹ́gẹ́ bí mo ṣe dá lẹ́dá òmìnira yìí tó ń fi wọn bẹ̀rẹ̀ wọn tó bẹ̀rẹ̀ sí kí wọn wọn fi ra ìrírí ọ̀pọ̀ ìlú wọn bẹ̀rẹ̀ pé yòòrò orúkọ wọn torí mi yóò àkókò wọn lọ ya òrè kọ́ wọn lọ ya òrè àdéhùn àmì ògbádùn àwọn ọmọdé ògbádùn ṣùgbọ́n àwọn ọmọ báyẹn àná kọlọ pẹ̀lú orí ara rẹ kọlọ yẹn wọ́n ti sọ fún mi wọ́n ti sàré ìjọba mo pàdé ẹ̀ àtàlẹ́ sọ fún wíwèrè lòun ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ olówó ọ̀gá rẹ̀ ló wẹ̀ á níwẹ̀ lẹ́ à á níwẹ̀ à olówó ọ̀gá rẹ̀ àwọn òun jáwé jẹ́rẹ́ bí ó rẹ̀ á ẹ̀rú kí ló fà ìtẹ́lẹ̀ ló rẹ̀ lò sí ìtàn lára rẹ̀ lórí tó tó wọn fún rẹ̀ rẹ̀ ìgbésẹ̀ra rẹ̀ wá. Bàtílẹ̀ ni kí ẹni ó ti yẹ ọgbọ̀n ọmọ ṣe ìṣẹ̀ra rẹ̀ pàlá ẹ̀ kéde ní àwùjọ náà ń gbé. Àwùjọ tó ti gbogbo gbà lórí ẹni ní kàtà fún wọn sí ìṣẹ̀ra rẹ̀ lọ sí ìṣẹ̀ra rẹ̀. Lòlú lọ́la ìgbà ti wọ lọ. Ẹni ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà Ya buscó su blog, le echó a su cocinero, le echó a Andy. Amo que lo hace, le echó a Andy. Yo, al coro, como un chavo, le echó a Andy. Tú lo que quiero, no me gusta, le echó a Andy. Por hacer que va a haber para un grupo, le echó a Andy. Ah, pai, ah, no pudo. Tú lo que va a haber, para el que se le gusta, le echó a Andy. Entonces, duro a buscar, le echó a Andy. Apolo. ولكن يأكل كلمة طيبة لمست قلبي في أعلى قصة قلبي في وقت نفسي يمين يدع هو ربع يكون كومانداتي لأنه يمين يدع يا أنا دابا أقول يدع الذي في فيه هو القرآن يعني العلماء قال هو معنى قصة نفسي ما يعني وهو معنى لفتت ولكن كره نفسه الخط لكي حكمة لكي يقول لي قوم صور في ẹni òun ti lọ fún ọ ní à ọlọ́ta ti fi irú ẹ̀rù bá dá nílò fún lókè wọn ní ọlọ́ta kan ló ń bá yẹn ọlọ́ta kan ló ń yà wà yìí ṣẹ̀kọ́ yàtọ̀ pé ọmọ ní ẹ̀yí ọ̀dá ló lórí ní yóò mọ́tò rẹ̀ mọ́ ọ fún àwọn àṣàmà tí ó kí ẹni lọ́sọ̀rọ̀ kí n fi ń fọ́ ni pé àwọn ọ̀wà tí ò dá ń bẹ lọ́wọ́ lọ́kọ̀ kan lọ lábọ́ra rẹ̀ ṣe á ti rí yá àpẹẹrẹ àbá yìí lórí nígbà àbára yìí o ọmọ òkú táwọn àbá ìpàdé ọba yóò kó lọ á àmúṣọ ìjọba yẹn sí ààrẹ. sákó lọ́ba tí alọ́ pé búlù ló kọ́ ọ́n lọ pé àwọn ọlọ́kùnrin bá sanu wa ní ìwà wà yìí ìwà wà wà yìí ọmọ sábà wà ń bẹ̀ ìwà kan yẹn náà قول الله الله عز وجل وشاء الشوبة وتبع وشاء سبحانك الله أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السنة أن تعمل القرآن غير حال لا. يكون قد قدر في قوله تعالى وشيء يكون وقع القرآن كثير كثير لبقي شيء غير ذلك ìyẹn ni pé lóyà ọkùnrin àtòbìnrin láṣepọ̀ lọ́kọ̀ àtìyàwó tí ìlú ti gbé ọ̀pọ̀lọpọ̀ kan àti wọn ní ẹ̀ṣẹ́ náà tí ọ̀pọ̀ kan pọ̀ hàn. bẹ́ẹ̀ nípa tí obìnrin bá wá ń ṣe nǹkan oṣù ẹ̀ẹ́d àbí ó bímọ kò sí èmi ní ìwà kan pọ̀ hàn ó lè kà á. sọ àkókò ń bẹ ní orí rẹ̀. kọ́ka lórí ìpínlẹ̀ kọ̀ọ̀kan. àmọ́ ní tí ọ̀rọ̀ méjì wà láàrin àwọn afárá tó náà òun náà ní kí n ṣe kó lè dúró alukọ̀ọ̀kan lẹ́dọ̀ lẹ́yìn òun kò lè gbé afárá lọ sí tó tó gbé pẹ̀lú ìwọlẹ́kìn البعد عندي والذي انا احب الله به يتم في رمضان مدبر ويقوم يقول شروع òun náà ní kí obìnrin kọ́mọ́dé tó lè kọ́ àwọn rẹ̀ ní ara tó ṣẹ́yìn. oríṣi ẹ̀ka àpáṣínà bá ń sọ ọ̀rọ̀ méjì owó ta àdúgbò rẹ̀ tí ọba jẹ tó lẹ́sìn rẹ̀ òun tó dúró níbi tó bá jẹ́ ìfàtà ìtí ó sọ níbi àbúrú tí ọ̀rọ̀ àti ọ̀rẹ́ kò tẹ́lẹ̀ tó kọ́ ní ìdíje tó bá gbé kọ́ hàn ní ẹgbẹ́ sẹ́yìn ìgbésẹ̀ náà. اما هذا اعطاه ان يكون القران لو كنت حي وسلام ما كنت سلام تو تقول ذاتي فلو هذا شيء يرام كنت لي يكثر على نياي في تنزيل وقال الله شاء قال القران قل الله احد قل اني سوى لكم ترى اني سوى لكم ترى كنت اقول لك عليه ولو كنت اقول لكم القران لو كنت حي حبيبي اول من يقول طب sẹ́yìn bá ti tu lọ́sọ̀ balẹ̀ ọ̀dún yá ọ̀nà ìlọ. Tí o bá ti mo pé á á ìlú o àwọn afáàlú káwọ̀ sí mo lè rí rí tó gbé lọ sí obìnrin bẹ́ẹ̀ wọ́n gba ọ̀wọ́. Ìlú bẹ́ẹ̀ ni ọmọ wọn ti ṣe ẹ̀rọ dúró ilẹ̀ ìfọ̀kàrọ̀ àwọn kan ní wọn kì í fọ́ kàǹtọ̀ àmì yẹn àtẹ̀tí jẹ́ àwọn tó mọ́ àwọn kan ní àwọn ní ìlà ìlà fún fáwọn tí wọ́n wà tí wọ́n níbi kùránì yẹn àwọn ènìyàn wọn ni wọ́n. afa nínú ọ̀rọ̀ yẹn aráàlú ni kó wà jẹ́nẹ́rà gbogbo ẹni tí a lè bá ti má ọjọ́ pé ẹ̀yà pé ó kọ́ ìyẹn ní ìfipá àwọn ẹ̀ka nìkan ni ọ̀rọ̀ ẹ̀ bá rí ibi àwọn ìbúra ìṣòro ìlà ìlà ní kòtó ìtàlá kílẹ̀ làwọn ẹ̀rí kà kílẹ̀ mọ́tò ìlẹ̀ mọ́kànlá kò sí nìkan ló ń kọ́ ẹni tó bá ń jẹ ẹni àwọn akẹ́lẹ́ níbi lọ́yìn bá fún un náà náà ẹni bá ń wọ́n ní ẹni ṣubú kúrò ní ẹ̀fọ́ táwọn ń bẹ̀ náà tó ní òun náà ló wà ń bẹ̀ kí lọ ní màṣù láyé wọn tó o ilẹ̀ mọ̀tọ̀ ẹ̀rọ oṣù mọ́mọ́ ẹ̀rọ táwọn ń lẹ́sìn bá fún un òun náà ti padà الیکٹرانک قرآن تو الیکٹرانک قرآن کی قرآن تو الیکٹرانک قرآن

bá ojú ojú ojú tí wọ́n náà ní ẹlẹ́wọ̀n ni ká tó wá ní kó á lè tó wá ní wò tó fọ́fọ́ ṣáàtà wọn tó yẹ wọn ọ̀pọ̀ àwọn gbogbo àwọn tó ń gbé ọ̀pọ̀ àwọn àgbékọ́ rẹ̀ tó ń kó yé wọn náà. Thank you. ó ṣe gbé سبحانك اللهم